alhamdulilahi wakafa wasalaatu wasalaamu ala rasulihil mujtaba adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run atọ́rọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa muhammad àlékún ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run ọlọ́run bá níṣe fún anabiwa muhammad náà níjókòtò ní lágbára ọlọ́run ọba ohun tí a máa ń ṣe àgbéyẹ̀wò ní adab wàhákàmù tààmùlé máa lè kó dàmí àwọn ẹ̀kọ́ àtàwọn ìdájọ́ tó ní ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ́ àbáwọn òṣìṣẹ́ tá a gbà tí wọ́n bá ní í ṣiṣẹ́ kan àbómi ọmọ ẹ̀dá ènìyàn nínú ìṣẹ̀mí ẹni tó ṣe pé ó bùkátà sí ẹlòmíràn ni láti lè bá a ṣe ìkún lọ́wọ́ fún níbi iṣẹ́ kan àbí omi látàrí wípé ẹni tó mèyí kọ̀ mọ́ tọ̀hún ẹni sì lágbára láti ṣe léyìí kò lágbára láti ṣe tọ̀hún gbogbo nǹkan kálukú ọ láwọn àyè tó ṣe pé ó ti dára láwọn àyè kọ̀ọ̀kan léyìí tó ṣe pé ó wúlò fún tó bá rí báwọn abùkátà sí ẹni tí ó kún wa lọ́wọ́ abùkátà sí òṣìṣẹ́ abùkátà sí ẹlòmíràn lórí àṣeyọrí lórí àwọn iṣẹ́ ètí afẹ́ṣe yálà ẹni tí ó bá ní la gọ́tà ni abẹ́ni tí ó bá ní mọ gbàgede abẹ́ni tí ó bá ní kọ́ ilé àbí àwọn èèyàn míì léyìí tó ṣe pé èèyàn mọ bùkátà sí nínú ìsẹ̀mí ètà wà nínú nínú rẹ̀ yìí àwọn tá a wá ń bùkátà sí yìí ló ṣìṣẹ́ lọ́mọ ọ̀dọ̀ ọ̀nà méjì òní á pín sí àwọn kan bẹ tó ṣe wípé iṣẹ́ wọn láàrin ìṣẹ́jú bíi mélòó tàbí láàrin wákàtí bíi mélòó àwọn ti parí abala kanu àwọn kan bẹ tó ṣe wípé wọ́n máa gbé pẹ̀lú wa tàbí wọ́n fẹ́ẹ́ dàbí ẹni pé wọ́n ń gbé pẹ̀lú wa àwọn tí wọ́n ń gbé pẹ̀lú wa ń làwọn ọmọ ọ̀dọ̀ tí ń bá ní fọṣọ tí ń bá ní túnlé ṣe tí ń bá ní nu inú ilé wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn tí wọ́n ń wà ní káàkiri dẹ́rẹ́bà àwọn eléyìí náà bí ìgbà wípé àwọn náà ń gbé pẹ̀lú wa bẹ́ẹ̀ ló ṣe rí tọ́bọ̀ wá rí báwọn kí làwọn ojúṣe àtàwọn ẹ̀tọ́ táwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ̀ àbáwọn ẹrú àbáwọn tí a ń bẹ lábẹ́ ìkápá wa kí làwọn ojúṣe àtàwọn ẹ̀tọ́ ètí wọ́n ń retí lọ́dọ̀ wa. àwọn ìdájọ́ wo ńlọ́rọ̀ mọ́ àwọn tá a kà á lẹ̀ yìí àjẹ́ wípé tá a bá sọ nípa ìdájọ́ àtàwọn ẹ̀kọ́ ìtọ́rọ̀ mọ́ àwọn òṣìṣẹ́ tá à ń bá gbé àwọn ẹ̀kọ́ àtàwọn ìdájọ́ yìí òun náà pín sọ́nà méjì ìkíní ń al-ahkam wal-adab al-amatu likulli mustakhdamin fi amali. àwọn ìdájọ́ àtàwọn ẹ̀kọ́ yáàyì ìtọ́jẹ́ ti gbogbogbò fún gbogbo ẹni tá à ń bá ń lò gẹ́gẹ́ bí ẹni tí ń ṣerú síni tí ń ṣe ìkúnlọ́wọ́ fúnni lórí iṣẹ́ kan àbómi. àwọn ẹ̀kọ́ àtàwọn ìdájọ́ mi bẹ tó ṣe pé òun jẹ́ ti ẹ̀sà fáwọn tó ṣe pé wọ́n ń gbé pẹ̀lú wa àbí wọ́n fẹ́ẹ́ dàbí ẹni tó ṣe pé wọ́n ń gbé pẹ̀lú wa. Islam dinun ilahiyun ẹ̀sìn ọlọ́run ọba subhanahu wa ta'ala oní Islam ńlọ́jẹ́ kò sí ntọ́lọ́run ọba tí ò mẹ́nuba nínú alukur'an àjẹ́ wípé haqqan ma faratna fil kitabi min shay'in bọ́lá ń sọ nù alukur'an ọlọ́run ní kò sí ntẹ́ bùkátà sí nínú sẹ̀mí tóun ọlọ́run ọba tóun ò tí ì mẹ́nuba tóun ò tí ì ṣe àlàyé rẹ̀ nínú alukoran báyé yín bí ó ṣe dáa bọ́rùn yín bí ó ṣe dáa bóòlà ṣe é rìn torí ṣe é mì àlàyé rẹ̀ ọlọ́run ti ṣàlàyé ẹ̀fà nínú alukoran bákan náà òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam oná ọ̀dàkẹ́ kọ̀dákẹ́ kọ̀sálà ìyànnànà àwọn tó jẹ́ ojúṣe àtàwọn ẹ̀tọ́ yìí nípa ọgbọ́n tí à ń bùkátà sí nínú ìṣẹ̀mí wa ajẹ́ wípé àwọn ẹ̀kọ́ àtàwọn ìdájọ́ èyí tó jẹ́ ti gbogbogbò fún ẹni tí ń ṣẹrú sini tí ń ṣe bọ̀ yìí sini abẹ́ni tí ń gbé lọ́dọ̀ ẹni àbáwọn tó ṣe pé àákàn lò wọ́n fáwọn àkókò kan ni a tún fi wọ́n lẹ̀ lọ́wọ́n àsìkò tó ṣẹ́kù ẹ wá ráwọn ẹ̀kọ́ tó jẹ́ ti gbogbogbò yẹn fáwọn tó ṣe pé wọ́n yàtọ̀ sí àwọn tí wọ́n ń gbé lọ́dọ̀ wa ẹ̀kọ́ àkọ́kọ́ ń ni wípé husnul mu'amalati ntọ́ bá pè gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí ó bọ̀ ṣiṣẹ́ kan àbó mìíràn dákun jẹ́ kí wà rẹ jẹ́ ọ́ dáa pẹ̀lú ẹ̀ bá lò bá gbé pẹ̀lú dáadáa yẹn ni pé jẹ́ aláàánú pẹ̀lú rẹ máa tara rẹ̀ máa fi sin lọ́hùn máa dúpẹ́ fọlọ́n ọba subhanahu wa ta'ala tó ṣe ọ́ lẹ́nu tó ṣe pé ọ̀ ń gbáàyàn gẹ́gẹ́ bí alábàárù tí ọ̀jẹ̀ pípọ̀ gangan ńlá lábàárù tó fòṣùkà lórí tó ń wẹ́n tó bá gbé ẹrù rẹ̀ káàkiri tó bá rí bẹ́ẹ̀ ṣe sí ọlọ́run lára rẹ̀ dúpẹ́ fọlọ́run látara rẹ̀ sàánú rẹ̀ jẹ́ káànú rẹ̀ jí ó ṣe ọ́ fi ìwà tó dára tó rẹwà fi bá gbé pọ̀ fi bá lo gbogbo àwọn ìwà tí ò pátápátá jìnnà sí lọ́rọ̀ rẹ̀ lẹ́nu ṣe pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ má ṣe bú má fi ṣe yẹ̀yẹ́ má máa wò bí ẹni tó ṣe pé kọ̀ọ̀rá yé wá má wò ẹgẹ́ bí ẹni tó ṣe wípé kò lè nírètí má má wò bí anopleside ọ̀tí bẹ́ẹ̀ eléyìí kì í ṣe ẹni tó nírètí kankan má bí ó ṣe bá tiẹ̀ tí ó ṣe bá kúnnù á má jẹ́ kí rú èrò báwọn má jẹ́ ọ wá sínú gbáyà rẹ̀ wàá gbìyànjú lórí bó ṣe jẹ́ àwòkọ́ṣe dáadáa fún ẹni sọ pé ntí ọmọ padà sọ nípa rẹ̀ ń gbọ̀ bá kó bẹ́ẹ̀ pé ah ẹnìkan bá bá lónìí ah kọ́lọ́n bá ń ṣe àlékún dáadáa rẹ̀ ah ọlọ́n bá ń ṣe àlékún àgbéga fún un ah owó rẹ̀ ọlọ́n jó búrẹ́kẹ́ sí ọlá rẹ̀ ọlọ́n jẹ́ ọ̀pọ̀ sí ah nǹkan ni rẹ̀ ọlọ́n má jẹ́ bàjẹ́ má jẹ́ ọwọ́ bẹ́ẹ̀ báyàn ló bá gbé pọ̀ báwọn ṣe dáadáa sóṣìṣẹ́ kó fi máa ṣe àdúrà fún ọ ìgbà tó bá kú lọ́dọ̀ rẹ̀ àwòkọ́ṣe dáadáa ó ní anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ńlọ jẹ́ fún wa Anas bin Malik ọdún mẹ́wàá ṣáńgílétí ńlọ́lọ́ lọ́dà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹja gbọ́n tí Anas wí fúnra aya rẹ̀ ńlọ́mu bá ànábì sallallahu alayhi wa sallam lọ́gba bá ànábì ṣe ń délùú Madina yáyẹn sọ fún ànábì pé eré òjíṣẹ́ Ọlọ́run hadha Anas gulamun yakhdumuk Anas ni ọ̀dọ́mọkùnrin kékeré mo mú wa kọ́ máa gbé lọ́dọ̀ rẹ̀ òjíṣẹ́ náà bá ntọ́ ọba fẹ́ ṣe kọ́ máa lò ó ọ̀fẹ́ gbé igbá ọ̀fẹ́ gbàwó kọ́ máa kún ọ lọ́wọ́ lórí àti ṣe gbogbo ntọ́ ọba fẹ́ ṣe. anẹ́sù nígbà náà ó jẹ́ ọmọ ọdún mẹ́wàá ẹ wá tánẹ̀sì ń sọ nípa nabi muhammad sallallahu alayhi wa sallam ó ní nabiya sallallahu alayhi wa sallam ashara sinin ọlọ́dún mẹ́wàá ló ń fi gbé pọ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam fama qala li uffin wala lima sana'ata wala ala sana'ata ó ní gbogbo ọdún mẹ́wàá tó ń lò pẹ̀lú anabi hàn gbólóhùn tó burú jù èyí tó kéré jù ní gbólóhùn tó burú oníkéyìn ò ṣe sí ọ̀sí yàn wọ́n là níbi ò ṣe sí ọ̀sí rí kámẹ́sẹ̀ wàá sọ pé yóò wàá jágbe kámẹ́sẹ̀ wàá sọ pé yóò wàá lóhùn ọdún mẹ́wàá wọ́n níbi ò ṣe bẹ́ẹ̀ rí nsọ́n rí kò ṣe sí ọ kò fojú rí náà kódà mọ Aisha radiyallahu anha wọn lànà bí ọ̀fọwọ́ rẹ̀ lu ìyàwó kankan rí lè jáde láyé bákan náà àwọn ẹrú àbáwọn ọmọ ọ̀dọ̀ tẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ànábì ọ̀fọwọ́ rẹ̀ lu ẹnì kankan rí àyàfi lójú ogun yẹn ni pé ìtara rẹ̀ ìtara fẹ́sìn ni ìtara rẹ̀ nítorí ìtọ́lọ́n ni kèé gbẹ̀sán ìyà lára ẹnìkan nítorí ẹ̀mí ara rẹ̀ àfi nítorí ìtọ́lọ́wọ́n ba nìkan ṣoṣo bó wàá ní tiẹ̀ rẹ̀ bàbá bàbá olówó bàbá ọlọ́lá àwọn tí ń bẹ lábẹ́rẹ́ ọ̀ọ́kàn wọ́n bí ìgbà kọ́ lọ́wọ́ bá kọ́ lọ́ ṣẹ̀dá wọn ọ̀ọ́kàn wọ́n bí ìgbà kú wọ gangan tiẹ̀ lọ́lọ́wọ́ bá tó ṣe pé ọ̀dọ̀ rẹ̀ nìkan ń lọ́lá ń lópin sí ọ̀ gbowó alátọ̀run ọ̀dáyé ń lọ́ba ìbọ̀lọ̀ lọ́sàánú rẹ̀ àpadà sí ń bẹ fún tálíkà o olówó oníkọ̀rọ̀ra àpadà sí ń bẹ fún lówó náà àpadà sí ti ń bẹ fún ní ọ̀dà ṣùgbọ́n tí ò ní lónìí irú ilẹ̀ wo la mọ̀ tí ó mọ̀ ọ̀la fún nínú sọ́látò Lukman ọlọ́run ní wama tadri nafsun ma la takdibu gada ẹ̀mí tí ò jẹ́ nǹkan kan lónìí kí ni tí ó jẹ́ lọ́la kò sẹ́ńtọ́mà ẹni tí ò ní láárí lónìí bó lọ́ra rẹ̀ ó ṣe rí lọ́la ọ̀la ìkọ̀ sẹ́ńtọ́mà ló fi jẹ́ wípé owó tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń àlejò ni ọlá tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń àlejò ni gbìyànjú kó rí pò lò dáadáa torí tó bá kú lọ́dọ̀ rẹ̀ àwọn tó bá fi ṣe yóò lọ ròyìn rẹ̀ fọlọ́wọ́n bá subhanahu wa ta'ala níta bá débẹ̀ ni wípé ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀kọ́ ìbálò fẹ́ǹtọ́ jẹ́ òṣìṣẹ́ tá a bẹ̀ níṣẹ́ bí ó bá ní ṣiṣẹ́ kan àbó mìíràn husnul ma'ashara bá lò pọ̀ pẹ̀lú dáadáa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ má sọ̀rọ̀ tí ọ̀dà sí i má fojú rínà rẹ̀ má fojú bẹ́ńtìn rẹ̀ má wò bí ẹni tó ṣe pé kò lè nírètí láéláé má wò bí ẹni tí ò lè jẹ́yàn ní gbogbo ìgbésí ayé rẹ̀ ṣùgbọ́n gbà wípé ipò tí wọ́n gangan tó wà ọlọ́run fẹ́ fi ṣe àdánwò fún ọ ni. àdìsí anes ọlọ́dún mẹ́wàá kọ̀dám tó nàbí ya sallallahu alayhi wa sallam aṣara sinin ọdún mẹ́wàá ó ní mo fi ṣe bọ̀yì sí anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní mo fọlọ́ wọn bá búra o gbogbo ọdún mẹ́wàá tí mo wá lò lọ́dọ̀ rẹ̀ ń fama kọ́ọ̀lá lè ó fẹ́ǹ kò ṣe ṣí ọ̀sìn mi rí kódà wàlá ń nǹkan kan káwọn níbi àsopọ̀ kílé tó fi ṣe báwọn èmi mo ti ní kọ́ ọ ṣe é ó lóun ọ̀gbọ́n báwọn nílẹ̀ tán ànábì ànábì ò sì pọn lọ́sẹ̀ pé kóun ò ṣe nǹkan kóun ò wá aṣọ lẹ́yìn sọ́nà ṣé mo ní kó o ṣe é ó sì ya borí kankan báyìí èyí ṣe é gbọ́ràn báyìí ó ní gbogbo orú àwọn gbólóhùn òun ọ̀gbọ́ rí lẹ́nu Imam Bukhari ńlọgba hadithi wa nínú tíra rẹ̀ tá a mọ̀ adab al-mufrad àárí níbẹ̀ níbi títí ń sọ nípa báàbù husnul khuluq nípa ìwà rí ìwà tó dára. nǹkan lẹ́ẹ̀kejì lára àwọn ìbágbépọ̀ àbáwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ yáàyì ìtọ́mọ̀kọ́yẹ kọ́ máa bẹ lára rẹ sẹ́ńtọ́ jẹ́ ọmọ ọ̀dọ̀ àbí òṣìṣẹ́ kan tó gbà ìrìntọ́ òhò òjìrọ́ta òhò gbìyànjú kó fún lówó ọ̀yà rẹ̀ owó iṣẹ́ rẹ̀ gbìyànjú kó rí pọ̀ fún un ó ti ṣiṣẹ́ fún ọ má jẹ́ kó oògùn aláàárù má jẹ́ ọgbẹ́ tètè fún lówó rẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn agbanisíṣẹ́ ńlọ́báwí tí edori ìjọba ọba wọn wí yálà ìjọba àbílẹ̀ ìjọba àpínlẹ̀ àbíjọba àpapọ̀ bó ló ṣe jẹ́ àwọn òṣìṣẹ́ wọ́n ṣiṣẹ́ fódìdí ọgbọ̀n ọjọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀sẹ̀ méjì ń kọjá nínú oṣù míì on the forty five ńlòṣìṣẹ́ mi ní gbowó ṣe eléyìí ọ̀lẹ́tọ̀ọ́ ìgbà míì sì ń bẹ àṣìṣe kò ní wá látọ̀dọ̀ ìjọba ìjọba ò ti sanwó síta ṣùgbọ́n àwọn tó yẹ kówó kọ́ gba ọ̀dọ̀ wọn tí ìdánwò òṣìṣẹ́ àwọn náà wà fi sí báǹkì kó lè bàa máa lé gbogbo àwọn èlé hùn èlé tó bá lé láàrin ọ̀sẹ̀ méjì èyí owó fi pẹ́ kó tó dọ́dọ̀ òṣìṣẹ́ hùn àwọn máa fi ṣe ara rìn dín oúnjẹ àràmù àánú rẹ̀ ń ṣe mí ọ̀pọ̀ ń wájú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alaihi wasallam ìgbà táwọn ẹbí lọ sókè ní sámà tó lọ gba ìrun wá ó lóun ráwọn èèyàn kan ikọ̀ wọn bíi ilé ńlá ńlá ẹnìkan wọn ló ṣe rí ó lóun abẹ́rẹ́ pétọ̀ ìrẹ́mọ́lá kò jìbìrì àwọn wo ní ikọ̀ wọn lọ́dà bíi ilé yìí ọ tí a máa ń jẹ máa ṣe kíá kí jẹ́kọ́wó yóò ti máa dọ́wọ́ tiẹ̀ náà má lówó olówó má lo íńtírẹ́sì rẹ̀ má fìyà jẹ wọ́n wọ́n níyàwó wọ́n lọ́mọ wọ́n sanwó ilé wọ́n jẹ wọ́n mu torí àǹfààní tiẹ̀ ọwọ́ ṣẹ́ owó mọ́nu báńkì torí èlé tí ó ti bẹ̀ jáde ọ̀wá fún ọ lówó tó di ọ̀sẹ̀ méjì tí èrè kọjá ẹjẹ́ abẹ́rù ọlọ́wọ́n bá o ìrìntọ́ òhò ìjìrọ́ ti gbìyànjú ẹ̀ńtọ́bọ̀ ṣiṣẹ́ ó ti parí iṣẹ́ fún lówó ọ̀yà rẹ fún lówó iṣẹ́ rẹ jẹ́ ọmọ lọ ó tún wá dà á pọ̀ gẹ́gẹ́ bí ìgbaniníyànjú ẹni tó fẹ́ gbà níṣẹ́ wọn wákàtí mélòó ni ó fi ṣiṣẹ́ irúṣẹ́ wo ni ló fẹ́ bọ̀ ṣe ẹjọ́ kọ́ọ̀lẹ̀ láàrin ara yín kódà wẹ́nìkan àbí wẹ́yàn méjì tí ó jẹ́ ẹlẹ́rìí láàrin yín bákan náà ìlówó iṣẹ́ rẹ̀ lóní ọ̀jẹ́ ẹ jẹ́ kí àlàyé yìí ẹ jẹ́ ó síwájú ná láàrin ara yín torí kíni kọ́mọ̀bà padà di ìfàǹfà àríyànjiyàn láàrin ara ẹni kí lè yọ ọmọ bá wà ńlá fìwé báwọn. ọ̀wá rẹ̀ ń tọ́bọ̀ ṣiṣẹ́ tó fún lówó iṣẹ́ rẹ̀ tán abó tí ẹ̀ fún rárá abó tí ẹ̀ fún díẹ̀ ọ̀wá jẹ̀ yòókù ọ̀jẹ́ mọ́lẹ̀ pé tọ́ àjẹgbẹ́mì ẹni ti kàlùkàlù kàlùkàlù ti ń pọ̀ lásìkò tá a wà yìí o eléyìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá èyí tí a jìnà sí ńlọ́wà òṣìṣẹ́ bọ́ ṣiṣẹ́ òfun lówó iṣẹ́ rẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá kàbìtì kàbìtì tí ìyá rẹ̀ tó lówúra nínú rẹ̀ ni ó wà nínú hadith òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam sọ pé qala Allahu azza wa jal thalathatun ana khasmuhum yawma al-qiyamah rajulun a'ta bi thumma qadar wa rajulun باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا fastawfa minhu walam yu'tihi ajrahu rawahu al-Bukhariyu fi babil ijara. òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam ó ní ọlọ́wọ́ bọ́ba lékè ọlá ó sọ pé ọ̀rọ̀ yìí kìí ṣe Qur'an kìí sì ṣe àdìfì sangiliti bí kò ṣe pé hadithun ilahiyun tàbí hadithun rabbaniyu tàbí hadithun kodisiyun òní a máa ń pè ọ̀rọ̀ lọ́wọ́ bá tọ́ mọ́ òní ọlọ́run bá sọ ń bẹ̀ wípé àwọn èèyàn mẹ́ta kan bẹ̀ ana khasmum yawmal qiyamah fúnra mi ní bá wọn jà tó bá jẹ́ ọ̀gbìn àlùkìyàmà èmi àti wọn àádìjọ tẹsẹ̀ bọ́nú ṣòkòtò kan náà tó bá jẹ́ ọ̀gbìn àlùkìyàmà a kí lẹ́sẹ̀ wọn. àwọn wo làwọn mẹ́tẹ̀ẹ̀tọ̀ ọ̀hún irú ẹ̀ṣẹ̀ wo ni a dá tọrọ wọn tó fi alágbára tó bá wọn ya Rabbana. ẹnì kínní rajulun a'ta bi thumma ghadara òun lẹni tó ó fi ọlọ́run ba eye sàdéhùn fẹ́ nìkan pé tó bá ṣe nǹkan báyìí báyìí báyìí fún mi tọ́ mi bá tẹ nǹkan báyìí báyìí mo fọlọ́run ba mo fi ń fọwọ́ sọ̀yà mo fi ń ṣe àdéhùn fún ọ pé nǹkan báyìí ń ṣe fọ onítàn ti fọkàn sí fún màgọ́ dàrọ̀ lẹ́yìn náà ló bá jàǹbá rẹ̀ ní tí wọ́n á tẹ̀ lọ́wọ́ tán ló bá jàǹbá wọ́rọ́ jùlọ ẹnì kejì ńlẹ́ tó ṣe wípé báà hurran ọ̀tá ọmọlúwàbí èèyàn ẹni tí ìṣẹ́rú ó sì ta nígbà ọ̀tá tán fa akala sàmánẹ́wò owó tó rí ń bẹ̀ ó bá fi sára rin dín owó rẹ̀ èè e jẹun irú ẹni báwọn òun àtọ́lọ́run lọ́jọ́ àlòkìyàmà wọn ò dìjọ tẹsẹ̀ bọ́nú ṣòkòtò kan náà ni òun àtọ́lọ́run wọn ò dìjọ wọ̀yá àjà tó lè bọ́lọ́run ọba jà wàmà yá àlàmù jù náà dàrọ́ bìkà ìlà hù àwọn ọmọ ogun ọlọ́run wọn lọ ní kárin kẹ́sẹ́ ọlọ́run kọ́mọ bá wa jà o. wàrọ̀ jùlọ́n ẹnì kẹta ni ẹni tó ṣe wípé ìsítà àjàrọ̀ àjírọ̀ ọgbẹ́ nìkan gẹ́gẹ́ bí alágbàṣe ọgbà alábàárù ọgbà òṣìṣẹ́ oní ọgbà òṣìṣẹ́ fàstáwò fàmí ni o ẹni ń bá ṣiṣẹ́ tán ó bá ṣiṣẹ́ rẹ̀ débi tó yẹ ó parí gbogbo sẹ́fún wàlàmíyàn tí àjẹrọ o ó wá kó owó ni ọba fún lówó ṣẹ́ irú ẹni báwọn àtòun àtọ́lọ́wọ́n ọba subhanahu wa ni wọn ó dìjọ tẹsẹ̀ bọ́nú ṣòkòtò kan náà tó bá dìjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà so ò sì láyà rẹ̀ so ò lè bọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó lè bá tọwọ́ bọ̀wọ́ ó lè bá jìjà tó bá dìjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà ìdákan ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́wọ́ bá. kódà ó fún lówó ṣùgbọ́n ọpẹ́ kó o tó fún lówó ta'khiru khujrati dakhilun fima hadhara minhu nabi sallallahu ọwọ́ à ń fi ń pa mí dẹ́yìn ọwọ́ à ń wọlé ọ̀ ń jáde ó ti bọ́ ọgbẹ́rù rẹ dénú lé àìbẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọlọ́kadà ló ní ó gbé ọ débì kan níbo gbé ọ débẹ̀ tán lẹ́yìn bí ọgbọ̀n ṣẹ́jú lẹ́yìn bí wákàtí kan ló tó ṣẹ̀ wá jáde síta wá bá ọmọ níkà náà kọ́ dáa ọgbọ̀n ṣẹ́jú ọlọ́run lọ́mọ yòówó tí ìbá ti pa wákàtí kan tún wá wò pé a ah, ibi tó gbé báyìí ìmọ̀ pé kò jìnnà tó báyìí sọkọ yẹ kí n sa tó báyìí àà ah, ah. al muslimuna ala shurutihim ebe ẹ̀dìjọ́ e dárímọ́jẹ̀nu ni ebe ẹ̀jọ́ e fẹ́nu kò ní ebi yẹ tó lóòfù nù àwọn òpè à mo ah, rò pé goslo wà ní o ẹ e máa pín máa ń pè kò ní sí goslo ni ìní láti pọ̀ gàdàgàn à ebi kò ti débi tó ń lọ ni ọlọ́run ṣe ò débẹ̀ lásìkò tó fẹ́ gangan o tún débẹ̀ sálíman gọ́ọ̀nìman jàǹbá kàkọ́ ò sí ọ ọ̀kadà ọ̀dànù àwọn yẹ kó o dúpẹ́ fọlọ́ ọ̀ manúrò ọba manúrò ni ọba mọ̀ pẹ́ dùn kàmá ní tàkìrọ̀ òjìrọ̀tì dáàkìlù fi máa xàdàrà mi nàbí yìí sallallahu alaihi wasallam bí kọ́wọ́lé mọ́tìlúl gọ̀níyì dhulmun mọ́tìlúl gọ̀níyì dhulmun. àníkápẹ́ ká tó fún òṣìṣẹ́ lówó iṣẹ́ rẹ̀ kọ́ ọ pẹ́ kó o tó fún alábàárù lówó iṣẹ́ ètò bọ̀ ṣe eléyìí náà ó ń bẹ lábẹ́ àwọn tí ànábì tọwọ́ wa ní ṣọ́ra nípa rẹ̀ kódà ipò alábòsí ńlọ nítọ̀ ń wà ẹni tó ní ọbọ̀ iṣẹ́ ó iṣẹ́ tán ọ̀ wá fún un lówó àyà rẹ̀ lójú ọjọ́ alábòsí ẹ̀dá ńlá mọ̀ ọ́ sí nínú òfin ọlọ́run bá subhanahu wa ta'ala nínú hadith anabi ni matulul ganiyi dolman ẹni tó yáwó lọ́wọ́ yẹn nísìn ó ti aláǹfààní láti sanwó padà kọ̀ wá san ìwà ńlọ lára torí pọ́ùn ńlọ àbòsí ńlò ń ṣe fẹ́ntọ́ ẹ̀kọ́ fún lówó tó fún lówó bẹ́ẹ̀ náà lò ṣiṣẹ́ ètò ní ọbọ̀ ṣiṣẹ́ ó sì sẹ́tán iṣẹ́ la rí àròwó ìjà bẹ̀rù lọ́wọ́n bá o. bàbá wa al-Hafiz ibn Hajar al-Asqalani nínú Fathul Bari bàbá sọ pé wal-muradu huna ta'khiru mastahaqqa ada'uhu bighayri 'udhrin wọ́n ní ntànàbí gbà lérò nínú hadithi yìí òun náà ní tọ́ba lẹ́tọ̀ọ́ tó yẹ kéèyàn san lójú ọjọ́ kéèyàn á máa fi á dàgbà kéèyàn máa fi kọ́ máa pẹ́ kó san kọ́ máa tètè san lójú ọjọ́ láì sí ìdí kan pàtàkì tí ò sí ìdíwọ́ kankan tó mú ṣe bẹ́ẹ̀ ju pé ọkàn ń dọ́là ni àìdákọ̀já bẹ̀rù ọlọ́run ọba o gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba ò fẹ́. adith abdullahi ibn umar kọ́lọ́nkọ́ bá níyọnu sí ojúṣe ọlọ́run ọba sallallahu alayhi wa sallam sọ pé àtúlẹ̀ àjírọ̀ àjírọ̀ hù kọ́bìlà ànyẹ̀jẹ̀ fàárọ̀kù gbọ́ òjíṣẹ́ náà bá sallallahu alaihi wasallam sọ pé ẹ fún aláàárù lówó ṣẹ́ rẹ̀ ẹ̀ ń tọ́ ọgbà tó ní ọbọ̀ ṣe nǹkan ó ti ṣe tán fún lówó ọ̀yà rẹ̀ kó tó di páàgùn rẹ̀ yọ gbẹmọ́lá èsì rẹ̀ ó bàjẹ́ ọ̀pẹ̀ ẹnjìnìà àti ọbọ̀ ṣe ọbọ̀ ṣe tán ní ti ń fẹ́ gbóná ó bẹ̀rẹ̀ sí ní fẹ́ tútù fún lówó ọ̀yà rẹ̀ ẹ̀ wá ní tó àmẹ́ni wípé ṣé máa padà next week ah ṣé ẹjọ́ sọ̀rọ̀ next week nígbà tó gbèsè fún ẹ̀já bẹ̀rẹ̀ ọlọ́run bá mẹkáníìkì tó ní ọbọ̀ tó mọ́tò rẹ̀ ṣe ó tún ṣe tán á a àà sísè yìí dẹ̀ wọ́ ti ń tẹ̀ dẹ̀ ah, ah, ah, iṣẹ́ mi ò lẹ́ àṣẹ báyìí ní ìṣiṣẹ́ mi ò lẹ́ fi ṣiṣẹ́ bẹ̀rù ọlọ́run ìbọ̀kọ̀ rẹ̀ ti ṣiṣẹ́ bó bá tiẹ̀ wàá yàn ọ̀jẹ̀ ó kó wọn ń gbà náà ṣe ẹ ti aránsọ inú owó elérò lẹ wá rà tẹ́lẹ̀ gba five hundred naira lọ́wọ́ mi ṣe owó sẹ́lọ́gbà ni àbúrò experience rírì tiẹ̀ ẹ̀kọ́ tọ́kọ̀ ńlógbó rẹ̀ lọ́ọ̀rẹ́ kì í ṣe owó iṣẹ́ ẹni ẹ já bẹ̀rù ọlọ́run ọba ẹ jẹ́ á ṣe déédéé ẹ jẹ́ á ṣe dáadáa ẹ jẹ́ á fìbẹ̀rù ọlọ́run ọba bá àwọn tá a gbéṣẹ́ fún ẹ jẹ́ á fìbẹ̀rù ọlọ́run ká fi bá wọn lò yẹn ni pé al-ahkam wal-adab al-aama àwọn ẹ̀kọ́ tó jẹ́ ti gbogbogbò fún gbogbo òṣìṣẹ́ pátá èyí tá a gbé iṣẹ́ fún ní pàtàkì jùlọ àwọn tí wọn ò gbé pẹ̀lú wa tí wọn ò ní pẹ́ wọn kàn ṣiṣẹ́ tán bá ti ṣiṣẹ́ ká fún lówó wọn kí wọn ó sì máa lọ. ìkíní bẹ́ẹ̀ husnul ma'amala jẹ́ ní tó ṣe wípé ó bá wọn lò ó bá wọn gbé pẹ̀lú dáadáa. nkẹ́lẹ́ kejì ìrìn tó òhò òjìrọ́ ti gbìyànjú kó rí pé ó fún lówó iṣẹ́ rẹ̀ fún lówó ọ̀ọ́yá rẹ̀ má jẹ́ kó gún ara rẹ̀ má jẹ́ ó gbẹ tó fi fowó iṣẹ́ rẹ̀ tó fi file lọ́wọ́ látàrí àwọn hadith ètò wa lórí abala yìí lára àwọn ẹ̀kọ́ mi ètò ti ẹ̀kọ́ ẹ̀ṣà ìyẹn fáwọn tó ṣe pé wọ́n ń gbé pẹ̀lú wa nínú ilé ìkíní bẹ̀ yambagili min arod an yastakhdima man ya'mal ladayhi an yakhtarahu musliman ẹ̀ńtọ́ bá gbà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí ó máa gbé pẹ̀lú rẹ nínú ilé irú ẹni bẹ́ẹ̀ gbìyànjú ṣẹ̀ṣà rẹ̀ rípẹ́ ń tọ́jẹ́ pé mùsùlùmí ni kí ni ìdí tó fi gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ìdí aláwọ̀kọ́ ni pé lianna fi dhalika náwó ihsanin wa ma'unatin ala al-kasbi tó bá ṣe báwọn tó yẹ pé mùsùlùmí ńlọyàn gẹ́gẹ́ bí ẹni tó gbéṣẹ́ fún gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ tí ó máa bẹ lọ́dọ̀ rẹ̀ nǹkan ọ̀kọ́ ni wípé ntó ṣeun dáadáa ló ṣe ṣeun ó sínà ibi tí ó ti máa rí jíjẹ àti mímu òòjọ́ rẹ̀ ibo ni ó ti máa rí jẹ ọ̀nà rẹ̀ ńlọ sí àwọn yẹn ni pé bí ìgbà pé o ṣèkùn lọ́wọ́ fún mùsùlùmí nù bí ìgbà pọ̀ ọba wáṣẹ́ tọràn lọ́wọ́ ìlélẹ́ yìí jẹ́ ntí yẹn bá sì ní níkàpá ni kéèyàn ọ̀nà fún mùsùlùmí ó lóore ju ẹni tí kìí ṣe mùsùlùmí lọ. nǹkan lẹ́ẹ̀kejì ó ní wípé aburú ń bẹ níbi kọjá wípé kèfèrí ni ó tún máa wá náwó mùsùlùmí nípa ṣíṣe bẹ́ẹ̀ tẹ́kúwíyà lọ jẹ́ ìróni lágbára ìní ó jẹ́ fáwọn ọ̀tá fáwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n jẹ́ kèfèrí. nǹkan lẹ́ẹ̀kẹta ni pé wọlẹ́nà fi istikdami lè káfíìrì àdìrọ́rọ̀ ní aládìní wọlé kọlọ́kì kọ́ ọ yẹn tí èsè mùsùlùmí kọ́ ọ gbà sísẹ́ ìnira ńbẹ́ńbẹ́ fún wọ gangan lọ́nà méjì ìnira nínú ẹ̀sìn ìnira ẹlẹ́ẹ̀kejì aburú ẹlẹ́ẹ̀kejì níbi ìwà níbi ẹ̀sìn ni wípé abala àlùwàlá wàlùbàrà tálẹ́ntọ́ yẹ kọ́ ọ bá ṣe tálẹ́ntì ò yẹ kọ́ ọ bá ṣe ó ti lẹ níbi abala àwọn tí ò yẹ kọ́ ọ bá ṣe nù ẹlẹ́ẹ̀kejì ni pé lábala ìwà ó ṣeé ṣe àwọn ọmọ rẹ kí wọ́n máa kọ́ ìwà tí ọ̀dà lára ẹni o tàbí kẹ́ni gẹ́gẹ́ kọ́ máa wo bí pé òun bẹ́ẹ̀ nínú ilé rẹ tí èsì ṣe mùsùlùmí gẹ́gẹ́ bí avenue gẹ́gẹ́ bí àǹfààní òpópónà ààyè tí wọ́n ti láǹfààní láti máa ṣe dáwà dáwà abú rẹ̀ yóò máa pèpè sínú ẹ̀sìn rẹ̀ yẹn ni wípé bọ́ọ̀bà gbàyàn ṣiṣẹ́ tí ó jẹ́ tẹ́jọ́ máa ṣe wọlé wọ̀de abọ́mọ ọ̀dọ̀ tí wọ́n máa bọ́ gbọ́únjẹ bákan náà tí wọ́n bá yín tún léṣe tí wọ́n bá yín fọṣọ gbìyànjú kó rí i pé ẹni tó bá jẹ́ ẹlẹ́sìn Islam ńlò fi irú iṣẹ́ yìí ńlò fi rán látàrí kíni látàrí àwọn àǹfààní èyí tí ó ti bẹ̀ tí ó máa jẹ́ tiẹ̀. nínú ẹ̀ náà tún ni wípé òṣìṣẹ́ ẹ̀sà ètò ọgbà gbìyànjú kó rí i pé ọ̀ ń sapá lórí àtikọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àtàwọn àdájọ́ òfin Ọlọ́run ba rípò ń fi ń kọ́ bó la ń ṣe ń kírun yẹ̀kí dẹ́yìn bó ló ṣe ẹ kó rí àwọn kan wọlé ẹ̀ka jìnnà sí lẹ́bọ àtàwọn aburú ti mẹ́ńbẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó gba àwọn nǹkan wọ̀nyí ó rí wípé òfin kọ́ yàtọ̀ sí lẹ́yìn wa ni wípé ádámù tẹ̀kílẹ́ fi máa la yòtì kún ní tí wọn ò ní lágbára láti ṣe níṣẹ́ má làbọ̀ wọn lọ́rùn bọ́bá wa làbọ̀ lọ́rùn rípò kún lọ́wọ́ lórí àtiṣe látàrí pé ọmọ ẹ̀dá ènìyàn agbára wa ò níbi tó dé àwọn iṣẹ́ tá a lè ṣe ó níye àsìkò ó níye àǹfààní ó níye wákàtí tá a lè lò láti fi sẹ́lẹ̀ ránlẹ́ra tí òfin ní rẹ̀yàn so iṣẹ́ tí wọ́n bá nílé ṣeun má dèrú wọn lọ́rùn nínú hadith òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé ikhwanukum khawalukum ja'alahumullah tahta aydikum faman kana akhuhu tahta yadihi falyut'imhu mimma ya'kulu walyulbishu mimma yalbasu wala tukallifuhum ma yaglibuhum fa'in kallaftumuhum ma yaglibuhum fa'inuhum. òjíṣẹ́ náà bá sọ pé ikhwanukum àwọn ọmọ ìyá yín khawalukum tí wọ́n jẹ́ ọmọ ọ̀dọ́ yín wọ̀nyí ja'alahumullahu tata aidikum ọlọ́run ló fi wọ́n sábẹ́ ìkápá nìyí o famankana àkó tata yadi ẹni lọ́nba wá fi ìjẹ́ mu ọmọ ìyá rẹ̀ sábẹ́ rẹ̀ ah fálẹ̀ yóò ti mọ̀ omi máa yá akolo nínú oúnjẹ tó ń jẹ ni kò tí máa fún lóúnjẹ jẹ wálé yóò bẹ́sẹ̀ omi máa yálbà sí irú aṣọ tó ń wọ̀ máa da soso náà lọ́rùn wọ́n látọ̀ kalẹ̀ fún ẹ má làbọ̀ wọn lọ́rùn má yẹ gilebon iṣẹ́ tí wọn ò ní ní kápá láti ṣe iṣẹ́ tí ó borí wọn tí wọn ò lè dáṣe tán irúṣẹ́ bá ẹ má yàn fún ṣe tán tí wọn ò ní ẹ̀yà arípẹ́ ṣèkún lọ́wọ́ fún wọn ní orí rẹ̀ bí yóò ṣe máa níjókòó tòní ònu tí táàfin máa pàdé nínú ìjókòó mìíràn kọ́nàbà kí ó fi ìsọ rẹ̀ kí ó fi ìsọ wa àwọn tá à ń gbọ́ lọ́rọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ alẹ́ máa lò ó ṣe wá lọ́kàn mimman yastami'una al-qawla fayattabi'una ahsana ulaika alladhina hadahumullah wa ulaika hum ulul albab subhanaka allahumma rabbana wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك